gbádùn tiẹ̀ lára ọ̀rọ̀ kan ọ̀rọ̀ kan nínú ìwé pábá ohun tójú ti rí ẹnu kò lè ròyìn. ayé lọ àǹbáyí bíríbíríbírí òbírí ọ̀rọ̀ ayé ni àtòrí ibikíbi ló lè fi sí òye àyè. ọ̀rọ̀ mi jẹ́ bí òwe ó jẹ́ bí òwe o ọ̀rọ̀ mi jẹ́ bí òwe olóye lọ̀rọ̀ mi bá olóye ẹ̀dá onílàákàyè ẹ̀dá ẹ̀sùn wọn bí ẹ wá kọ́gbọ́n o má gbọ́dọ̀ dànù mi ò kọ́ dànù dànù mi ò kọ́ dànù ẹni mọ̀ yìí ò mọ̀ yìí o ẹni mọ̀ yìí mọ̀ yìí Elédùmarè á máa gbọ́ gbogbo àmọ́ ọ́ ẹ máa bá mi ká lọ. ọ̀rọ̀pọ̀ nínú ìwé pábá ohun tójú ti rí ẹnu kò lè ròyìn. ọ̀rọ̀pọ̀ nínú ìwé pábá. ọ̀rọ̀pọ̀ o nínú ìwé kọ́bọ̀. lára ọ̀rọ̀ kan ha ha ọ̀rọ̀ kan nínú ìwé pábá ohun tójú ti rí ẹnu kò lè rò. bẹ̀rẹ̀ epo wa ọ bẹ̀rẹ̀ epo o ẹdúró náà yàrá epo kí lè fẹ́ rà ah, ah, ah. àbúrò àdàdà òye kí ló dé ṣé ẹ sọ fún wa pé èrè epo ńgbà tẹ fẹ́ lòdì ẹ sọ fún wa pé máa rè epo báwo ni yóò mọ́tò ṣe máa ṣe báyìí. kí ló gbé yín rìn. mo wà níbí mo lo thirty minutes ní orí park thirteen load ẹ sọ fún mi pé èrò máa wá èrò máa wá ẹ mọ̀ pé fẹ́ rè epo ọpọlọ yóò sọ fún mi pé fẹ́ rè epo ẹ wá gbé wa nísìnyẹn sọ fún mi pé fẹ́ rè epo ó dà bẹ́ẹ̀ nìkan ní ẹsẹ̀ ṣèbó yẹ kẹ́yìn sọ fún apẹ́ máa repo nígbà tẹ lójú ní gáràjì ni ẹ wá débi bàì tán sí yìí ẹ sọ pé ẹ fẹ́ repo. ìrọ̀pọ̀ bọ́dún èyí àṣejì rẹ̀ mo ṣe sọ fún ọ sọ̀rọ̀ pé dáadáa wàhálà ni ọ tàbí dáadáa àjẹgbọ̀n tó ti yọ tọ́wọ́ ṣe pé sẹ́ẹ̀sì tiẹ̀ sọ fún ọ wípé ọkọ̀ yìí o bó ṣe lóòdù tẹ́ yìí ó lè má lè ponú ṣé ìwọ ọmọ pé kó mọ́ bó ṣe ṣe fẹ́ lè pọ́nì. ẹ gbọ́n kan ẹ gbé mọ́tò kúrò nílé sẹ́ẹ̀sì ń ṣe sọ fún yín pé ẹ rọ mi sí i kò yẹ kí sẹ́ǹsì yẹn sọ fún yín pé ó yẹ kẹ́ ẹ ra epo kẹ́ ẹ tó máa bọ̀ aláyé mo níbi lọ tẹ bá débí wa abá yín wa ẹ fẹ́ rí wèrè àbí ẹ fẹ́ rí wèrè gbogbo tó yẹ fi gbọ́n ẹ ti fi tí tì ẹ má ẹ má dà sí tó bá dé mà abá yín wa tó bá tó bá lọ fún mi máa gbé fún ẹ máa fún ẹ ló gbé máa fún ẹ ló àwọn èrè ló sàlẹ̀ máa fún ẹ aláyé ọ̀rọ̀ fún mi aláyé ó kì í ní. mo bọ́ sọ̀rọ̀ bá lù mí. báyìí ọ̀rọ̀ bá lù mí. báyìí báyìí máa bá. jọ́dọ̀ sọ ọ fẹ́ ya wèrè. kílẹ̀ ń lè mi fún mi kọ́kọ́rọ́ mi jọ. mi lè fún kọ́kọ́rọ́ jàre. o lè ṣe kíni. wọ́n ti mú yín lára bí ẹ máa gbèrò ní gáràjì. kẹ́ mọ́ fẹ́ ja tíkẹ́ẹ̀tì. nọ́sẹ̀nsì wo nìyẹn. ìbọ̀dọ̀ gbọ́ ọ̀gbàdùn àyè. gbọ́dọ̀ ah. ṣé mo ti lọ́dún kó gáràjì. sódù àtàwọn lòdù kẹ́tọ́ ja tíkẹ́ẹ̀tì. ọ̀dọ̀ àti bẹ́ẹ̀ lọ́dún ṣé ní ẹgbẹ́ máa mọ́wọ́ tíkẹ́ẹ̀tì bọ̀ láti lẹ́yìn kọ́kọ́rọ́ yẹn. olùkọ́jú orí ẹ̀ ti dà o. èyí ò fìlà lórí mi. àtòrí ẹ̀ṣọ́ ara yẹn. ọmọ ọdún mélòó ni ẹ. sẹ́tọ́rí pé kàkà yà. màá gbẹ́ ojú ẹ. jama. alága. yẹ́sì kí ló ń ṣẹlẹ̀. ẹ má dàtọ́rí lóhùn ó ti mú wọn lára kó máa gbé òun ní gáràjì kó máa fẹ́ ta tíkẹ́ẹ̀tì. mo ló kọ́ ti yá wèrè. ìwé mélòó kẹ́ ẹ lọ kà gan. ẹ lọ kà. ọmọ ọlọ́gbẹ́ tíkẹ́ẹ̀tì ni ẹ lọ. níwájú mi. mo dé gáràjì tàdé gáràjì tó ti yẹ yín lọ bá wa bá mi rí kémi ọ̀gá tíkẹ́ẹ̀tì mo ní ṣé mo ti lóòdù ṣé mo ti lóòdù ni olómi ọjà tíkàtì kẹ́mi ò tó ìṣerú ẹ̀. tó bá ti lóòótọ́ bá máa lọ wọn níjọ́ wọn lẹ́nu. ṣé wọn náà ń gbọ́rọ̀ lẹ́nu ara ẹ̀ ok ó dìgbà tó bá load tó bá gbèrò lọ kó tó já tíkẹ́ẹ̀tì tó bá jẹ́ pé báyìí bọ̀dì ṣe ń ṣe nìyẹn báwo la ṣe fẹ́ rọ́ọ̀nù báwo la ṣe fẹ́ rọ́ọ̀nù nínú páàkì yìí ẹyin tẹ̀lé ń jẹ́ kó so onímọ́tò lẹ́nu lélẹ̀ ìwọ náà gbọ́ ìwà gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ah, ah. ó dìgbà tó bá tó load lọ kó tó já tíkẹ́ẹ̀tì. ẹ ó tẹ̀ ti ta báyìí ìwọ kó mi báyìí bí sọ pé orí mi sísìn tó ti yẹ kọ́kọ́rọ́ kan mi ni kọ́kọ́rọ́ kọ́kọ́rọ́ òun ẹkùn mi kọ́kọ́rọ́ ẹwọ àtòrí ẹjọ ayé àtòrí ẹjọ ẹbí mi lẹjọ àtòrí lẹbùsọ àtòrí fún mi kọ́kọ́rọ́ àtòrí àtòrí àtòrí wàhálà yìí ń pọ̀ o. ànímọ̀ ń dá alága. ń lọ dá àwọn wàhálà yìí ń pọ̀ kí ló ṣẹlẹ̀ kí ló dé tó jẹ́ gbogbo àwọn bàárà rẹ̀ gba àwọn pásẹ́ńjà àwọn àwọn àwọn tó bá wọnú mọ́tò lọ́nbàjà tó bàbá pásẹ́ńjà jà wà báwọn tó wà nù páàkì jà kí ló dé ẹ wọ ẹjẹ sọ fún yín èmi ò gbé kọ́lù wá lọ́wọ́ mi ìdẹ̀gbẹ́ jẹ́ mi láwàtà tó ti eyín téèyàn bá gbé téèyàn bá gbé wá pẹ̀lú mi ni màá gbé kò tó ti eyín bẹ́ẹ̀ ni mo sọ fún yín àwọn èrò ṣé torí wọn mẹgbẹ́ lẹ́sẹ̀sì ni kákẹ́rò kẹ́ mọ́ sọ fún mi kó rí yín burú bí egun tẹ́lẹ̀ wẹ̀rẹ̀ kí ni náà tọ́lẹ̀ tì èmi náà kọ̀ trọ̀ nílé o. àtòrí síwájú mi lọ wà ló ń jupá ló ń jusẹ̀ ló ń lọ ló ń bọ̀ ló ń ṣe mọ̀ síwá síwọ lọ́rọ́ kó wá bàjọba mi jẹ́ ni ẹ dákun ṣé mo gbàgbọ́ tí pé oh, ń ọjà alága. ọ àwọn ẹni mi lọ́rùn ẹ pé kò bàjọba mi jẹ́ o fẹ́ o fẹ́ tú pàtó. kárátà tèmi ni. kárátà rẹ ètí mo máa ń lọ gbèsè ayé mi. ọ wá lè reduce ẹ fún mi dúnà torí mò ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ dúnà torí ṣé mo kéré ni mò ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ ṣé èjì ni ẹ fi ṣe ni kágbà pẹ̀lú òtọ́ ọmọ bọ́n páàkì ni ìwà mi sẹ́mi ló gbé mi débì. àtòrí mo wà wájú ẹ òun lé fulefule òun lọ òun bọ̀ òun ṣe mọ̀ lẹ́mi náà àtòrí òun ojúmọ́ ni wà ṣé mo kéré ni mi ò ní máa bẹ pariwo suwala suwala. àmọ́ yẹn tó kàwé tó jẹ́ pé kóòtù ló ṣe tí a fi lè kó yunifásitì. ooo oh, really. èmi ò sọ̀rọ̀ sí yín tó ti yé yín bàbá ṣe pé ìròyìn yín táǹgẹ́bù ni àmọ́ ah, bí irú yín wà o. àtòrí ọjọ́kọjọ́ tán bá tún mú kéèsì ẹ bóyá o jà pẹ̀lú passengers àbí ìwọ fúnra ẹ o jà pẹ̀lú àwọn aráàlú páàkì tàjọ ń ṣiṣẹ́ àtòrí o máa renounce membership ẹ wá kó ọ̀nà ìgbà ẹ fún mi. ẹ jẹ́ sọ fún yín alága ẹ bá ti kú ni wọn ò ní mẹ́jọ rẹ̀ wá báyìí bẹ́ẹ̀ ni mo sọ fún yín téèyàn bá wà ní life kò sí tẹ̀ lè ṣẹlẹ̀ ah, bẹ́ẹ̀ ni tá a bá ti wà láyé èèyàn lè mẹ́kàn lura wọn bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọmọ alákọ̀wé olórí burúkú yẹn ní ká sọ fún tó bá fẹ́ jẹ̀wé láàárọ̀ lóòótọ́ ẹni ká máa mówó tíkẹ́ẹ̀tì wá láti ilé ni owó tá a bá dẹ̀ pa lánàá ó níbi tó kálukú náà sí. wọ́n àtòrí ó tẹ̀ lójúmọ́lẹ̀ ó tẹ̀ lójúmọ́lẹ̀ àtòrí èèyàn kí nídìí nǹkan ẹ̀ mo lè kéré lóòótọ́ fine mo bá nínú páàkì yìí ṣùgbọ́n ìwà mi ló jẹ́ kó fi mí jẹ chairman náà accident tó ṣẹlẹ̀ ní last time kò ń ṣèwọ́ lọ́ní olóòtú àpò àwọn tó ti kú tó ń yọ samsung iphone lápò wọn. àbí ọ́fíìsì la wa kò níbi dáì náà pèsè. well done kò sí wàhálà ó ti tán kò sí wàhálà. Ah, ah, ah, bẹ́ẹ̀ bá gbé ọkọ̀ ẹ̀rù sínú ọkọ̀ ọ́fíìsì la wa wọ́n lè ti gbé fáwọn ọlọ́jà kára. àtòrí fún wájú mi. ẹ mo pilẹ̀ lọ bọ̀tẹ́jẹ́ sọ fún yín ẹ bá kìlọ̀ fọ́mọ yẹn o tó ti kẹ́ ẹ tó dé ni ẹ̀rẹ́ tó fẹ́ mi ò kékeré èèyàn mi lè mọ bájà olórí burúkú olórí burúkú ẹnu ẹ̀bí abọ́ sífù. how old are you yìí ò dàgbà sìgá ló gbóná àwọn kò lè ju thirty six years lọ mi ò ń ṣẹ̀ṣẹ̀ báyìí ẹni tàbí máa ṣẹ̀ṣẹ̀ báyìí wàhálà ni ẹ wá àtòrí àtòrí bíyàn bá gbọ́n sóko látòrí ni ibi orí o ti bọ́ o ti bọ́ sọ ẹ o bá àbẹ̀wò ẹ látàpá má wọ̀rì torí àwọn eruku tí o sì lẹ́yìn mi ìgbọ́n náà ti ṣiṣẹ́ lọ láti next week lọ tàfẹ́ mú yìí ẹrúkú bíi fifteen wàá máa rí lẹ́yìn mi mo kàwé náà fífi mí sí báyìí náà sẹ́mi náà wá jẹ́ bí ọmọ rẹ àbí bọ́lá àlùbáríkà tó yẹn ni tí o bá ṣe torí ìwé ara mi màá tú wèrè lẹ́kùn nínú ọgbà ẹ lọ́jọ́ kan. lọ́dún èjì ogun lálùpọ̀ lọ́dún èjì ogun lálùpọ̀ lọ́dún èjì ogun èjì ogun lálùpọ̀ lálùpọ̀ èjì ogun lálùpọ̀ èjì ogun lálùpọ̀ èjì ogun.

olódé òjì ogun olódé òjì ogun má lọ wájú mi lọ́wọ́ àkòsí má lọ lẹ́yìn mi. lálùkọ olódé òjì ogun èjì ogun. lálùkan lálùkan. o ní sórí ibú wọlé. èló ni. one fifty one fifty ni ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé. ṣé mọ́tò ilé èsì. kí lẹ wí. tó tutù. ẹ wọlé tẹ bá fẹ́ wọlé tẹ bá sòpònù ọkọ̀ gbòòrò a máa ní èsì èlú ẹ̀ ń san. sí ọmọ òjò tó jò bá bẹ̀rẹ̀. ẹ wọlé kọlọ jẹsẹ ó dáa ni lálùkọ olódé èjì ogun.

ọmọ èké babaláwo ló bí abájọ abẹ́ ìlọ́mọ olúwo òlù wọ́n na wèrè ògbó jẹ ni ẹlẹ́ wọ́n máa pèrò. kí wàá bá yín pèrò ṣebí ọmọ fún ọ ṣebí èyí lẹ́gbọ̀wọ́. ẹ ẹ ibi ọgbọ́n bá ti pé jù ó pé òògùn àmì náà ni lálùkù èyí okùn. ẹ má lọ dọ́gbọ́n sáyé eyín. ẹ̀rọ èmi èmi ọ̀wẹ́ bìsàbìsà èmi èwẹ́ bìsàbìsà. ẹ má lọ wẹsẹ̀ sí sí. ìtọ́kọ ìdílé ìlà ni mò ń wá àìlè ẹ wò lálùpọ̀ èjì ogun lálùpọ̀ èjì ogun. ẹ gbóhùn sókè ẹ̀rọ mẹ́ta fún òòlù. ẹ jẹ́ sọ kankan fún yín bí ọkọ jẹ́ èjì ogun o ìlọ ìyanu bèbí ẹ̀ báyọ̀ bá wà láwọn. nígbà tí pé ti yín ẹ̀gbọ́n tí mo sọ mo ní mọ̀nà lálùpọ̀ mo sẹ́kọ̀ọ́ bèjì òkú àti ìyànà. àwọn àti mo sọ fún ilé nu lórí ìsìnlẹ̀ kàkíndé orí burúkú borí yẹn o. ẹ sá pé rò. lálùpọ̀ èjì ogun lálùpọ̀ lọ́dọ̀ èjì ogun èjì ogun. ẹ aláyé. alọ̀run. aláyé. alọ̀run ọjọ́ òde tí a o ó rí i pé láti gbàtà tí ń pèrò èrò ọ̀wọ́lé tó ti yé yín èrò wọn ń tanu ẹ jẹ́ ń lọ inú ọjà tó ti yé yín òní lọ́jà bíi àwọn èjì òkú sípọ̀ àti lálùpọ̀n màá kó yín mẹ́rin ẹ má wọ̀rí tó ti yé yín. ẹ má kó mi mẹ́rin yẹn ni ẹ kó mi mọ́. ṣé sàṣẹ pọ̀ mọ́kú mọ́ yín lọ́wọ́. tójú yín fi lè àbí tẹ́ ẹ̀ mọ́ tẹ́ ẹ̀ sí. ẹ lọ́ọ̀ tó ní ẹ̀rẹ́rìn bẹ́ẹ̀ ni mo yín sún kìlì tó ń lọ. bàmọ́ rẹ́rìn ẹ̀yin ò sí láyé ń yé èdè àgbọn ah. ẹ̀ẹ̀kan lọ́dún lèèyàn rẹ́rìn. ìran wọn ni yín. àì ah, bẹ́ẹ̀ lèmi ti wá o. àbájọ ọ̀dájú abiyamọ ni yín. ẹ sá àá ah. ah, ah, torí rẹ̀ ìgbọ́kù rẹ̀ mo ní sájé wa àdúgbò ẹ̀ sí adaba yìí. ẹ kọ́ ló ń sàánú mi ọ̀rọ̀ náà kà sí náà ní táwa para wa ní. ọmọ wa ga o wo ojú oge hmm. dákun bá ń pò pọ̀ bá ń pò pé mi mọ wà lórí tọ́nù. bó bá ti dẹ́pọ̀ fẹ́ dráìfì ni wọ́n jẹ́ fún ọ lọ́lọ́tì. torí kẹ́ni mo ní kí ló ṣẹlẹ̀. ẹ bí wọn náà gbọ́ bí ìjọba ṣe ń polówó pé bẹ́ẹ̀ bá fẹ́ mutí o ẹ má wakọ̀ bẹ́ẹ̀ bá wakọ̀ ẹ má mutí. ó ṣe jẹ́ pé àwa dráìfà lè máa fojú sí lára gan-an àwọn tí ó polówó wípé bẹ́ẹ̀ bá wakọ̀ ẹ̀ mọ̀ mọ̀ tí àwọn kò ti gbara wọn dì kí o ti sáyó kí o tó bọ́ sórí rédíò ni dẹ́kun ta tọ́ tà fún mi. má jẹun ta fún ọ jẹ tó bá fẹ́ mú lóòótọ́ tó fẹ́ mọ̀ pẹ́yìn jẹun fún ọ lólómi. sọ̀rọ̀ níjọ́ mo ti mú ebi ò sì kọ̀ wá rí ìlà rí kódà kan kójú mi ọmọ pòyì báyìí tí n bá ti ń jókòó ní iṣẹ́ àárín ọ̀ka nìyẹn. yọ la ètò yóò rántí mọ̀lẹ́bí rẹ yìí ní ìdákùúrò. sọ wá rọlẹ̀ tí mo wà ń tó mm. ti yọ tí n bá dijú pákẹ́ mo dijú èlé ṣìnà mo mọ gálọ́pìn wa tó ti yọ nísìn. jẹ́ ń fún ọ lólùm bá ti dé kọ́ ọmọ ọmọ ọlọ́tí. Ah! ọmọbìnrin pásítọ̀ mọ́ ọlá. pásítọ̀ mọ́ ọlá. ọmọ pé ní ìwọ̀n ṣe fojú bọ̀rọ̀ wá kí tó tẹ klọ́ọ̀kì kí tó tẹ méèkì kí tó tẹ tọ́kì kí tó ju jíà. Ah! látàárọ̀ irú ìjókòó ẹlẹ́yàwó mọ̀jẹ̀ tó mọ̀jẹ̀ ń jókòó yàwó ẹ dákun bo ló wá lọ lálùkọ èjì òkò èjì òròkú àbíkí wèrè ń pè Hey, múra hàn ah, látàárọ̀ kò rérò ebí ló ń fẹ́ lọ kérò wa ni. ayé lọ àǹbáyí bíríbíríbírí òbírí ọ̀rọ̀ ayé ni àtòrí. ọ̀rọ̀ pọ̀ o nínú ìwé kọ́bọ̀. kíbi ló lè fi sí o. ọkọ̀ fẹ́ bá sanra mi jẹ́ ni o. bá sanra rẹ jẹ́ àwọn mọ̀lẹ́bí mi lè wà náà àwọn tó fẹ́ gbé bá. ẹ lọ sáà ah. ọkú mọ́tò ni. a ah, ní rí dáàmú. ó rán dáadáa wèrè kọ́ lọ gbàgbé mi lọ́wọ́ ìsanolúwa yọkàn máa kálẹ̀. kò lè kálẹ̀ díjú kọ́ ọmú lanu fún mọ́ ìfarantì. ẹ wá gbà mí ṣé ìṣeré abẹ́ ìṣeré kí ló bó ṣì ẹ fẹ́ àwọn àǹsìn ẹ gbẹ́ lẹ́kùn ìjì òkú ẹ wá lè abẹ́rẹ́ sí ní ògoro ẹ wọ́n ń wéré. ẹ kí ló ṣẹlẹ̀. tó gògóró lórí lọ́wọ́ mi èrè fi irun mú fi irun mú tó gògóró rẹ̀. sí ọmọ rẹ̀ yìí ah, sí ọmọ rẹ̀ yìí sẹ́ẹ̀ sí ọmọ rẹ̀ yìí. dúró náà ìyá wa ìyá alásàlátù èyí náà sì yanu kalẹ̀ sẹ́yìn pé mọ́tò náà wà ní ẹ wá fún ọ lóògùn wọn mọ́. ògùnrúkọ àgbonisẹ́ ẹgbẹ́ òórùn rẹ̀ wíṣọ wọn mọ́. mo rò pé ẹ̀jọ̀ gbádùn papọ̀ ẹ̀jọ̀ gbádùn papọ̀ ah. tí n bá fún yín gbàyà ọmọ àyà yóò sì bọ̀ sí ẹ̀ mọ̀ gbọ́ mu kì í ayé. kí ló dé sí jáyà mi lẹ̀ tájẹ́ ti ọmọ dáràn. Ah. tani ó tàyẹ̀ ìsàyà tó ti bàjẹ́ tani tani tájẹ́ ti owó. báwo ẹ̀rẹ̀ kú omi yọ ah. nígbà tí àwọn ilé náà tẹ́ bá rí bí ṣe é ṣe bí ọ. ìyá wa ẹgbà kọ́ọ̀bù yín ń gbọ̀n para rẹ̀ ọ̀kẹ́lẹ́tọ̀ màgbó láti lé yín tó màgbó lára kò tó bọ́ta ọ̀yá nsókè ń tẹ̀lé ọ. sára tiẹ̀ yá. bàbá nso so ti sanwó yín fún yín. etí ìwà lọ ó dìgbò ọkọ̀ bá pé. tálá sọ bẹ́ẹ̀ fún wọn máa pé o. èrò ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń forí sọ láyà. ẹ̀rọ bá àtòrí ẹ̀sẹ̀ ń forí sọ láyà o. àtòrí ó yá ó yá ó yá ó yá ó yá. ṣé ẹ pé kò sọ̀kọ́ ńlẹ̀ mọ̀ irú ọkọ̀ rẹ níwà máa wọ̀. ẹ mọ̀ da sọ́ọ̀bù ẹ mọ̀ mọ̀ dàbí irú mọ̀ àdáràn bá àtòrí fílẹ̀ bọ́ wá ní wá máa mú. Ah, gbé kọ èmi náà mo ṣe kínní. bàbá rẹ̀ kẹ́ ẹ̀ fèrò ní o. ẹ̀rọ èpèrò látàárọ̀. èrò owó lẹ pé bí ẹ ti lọ mọ owó lẹ ti lọ fún o. èpèrò látàárọ̀. ẹ̀yin tẹ ẹ má jẹ́ kí wọn máa bá àwọn dírẹ́fà ẹgbẹ́ yín náà. ta dírẹ́fà ẹgbẹ́ rẹ. ojú ọmọ sẹ́tẹ̀ ẹgbà. òsì lọ sẹ́fọ̀ ẹgbẹ́ mi lọ. ìyàlẹ̀ yín náà ń ṣe. ìgbà wọlé inú ọkọ̀. tí bàbá àwọn ọkọ̀ tẹ èèyàn rọkọ̀ gidi. èmi ọmọ. bí ọmọ rọkọ̀ ní ìwà àwọn ọkọ̀ tó ń yẹ yìí. ẹ bá ti rin jáde láti inú òkun báyìí ẹ sọ lálùkù ẹ̀jẹ̀ òkú. ó ní ogun ẹnu yín rárá yín rùn. èmi ọmọ bú ọ bàbá pé mọ̀sáyé tèmi bàbá tí wọn náà ti gbé kòkó tó débi. lálùkù ẹ̀jẹ̀ òkú lálùkù ẹ̀jẹ̀ òkú. ẹ dákun ó lọ. wá tẹ̀sẹ̀ dé tí ọjà rẹ wọlé ní èdè yànnà ọ̀fà ẹ̀jẹ̀ òkú last bus stop o. ẹ jẹ́ wọlé tí mọ́tò ti rẹ̀ bá jẹ́ tó ti yé yín lálùgbé ìjẹkù ẹjọ torí Ọlọ́run ẹ fà àwọn èrò lẹwọ torí gbà tẹ ẹrẹ èèyàn jókòó tì yín ẹ lélu wèrè lálùgbẹ́jì okú lálùgbẹ́jì okú bàbá mi kò sí mọ̀ yín lọ́wọ́ ọ̀yà lálùgbẹ́ wọlé ọ̀dà rẹ̀. kí ló wí kí ló pọ̀ fóònù ni ọ́ ah, ah, ah. wọ́n dẹ́ sọ fún mi pé mo gbà tàǹfà èdè dèlì lèmi ń gbà tó ti yé yín èmi ò gbà tàǹfà ìjọba ti ṣe cashless kò ṣe àgbà tàǹfà. mi ò gbà tàǹfà ẹ bá ti ń lọ ṣé ẹ bá ti ní káàsì lọ́wọ́ káàsì lèmi fẹ́ gbà. lẹ́yìn náà ní káàsì lọ́wọ́ ẹ̀yin ò ní ní káàsì o. kí ló wí. transfer ni o transfer ni o àbí mo ti bọ́ọ̀lẹ̀. mi ò gbọ́dọ̀ gbọ́ o káàsì ni mo fẹ́ gbọ́ o. bàbá ẹ wá drive. sọlá fọ sọmi láyà. bàbá ẹ wá drive. sọlá ti wo. ẹ jẹ́ lọ. mi ti máa bọ́ fún ọ ìgbọ́dọ̀ gbọ́. bàbá ẹ wá drive. káàsì ni màá gbà. ẹ̀rọ ẹ wá drive kọkàn mi. ló ti yé yín. bàbá olówó ọjà náà. ẹnì pèsè orí yé tẹ́jú yín mo fi ń sọ ọkọ̀ṣẹ́ ni o máa ń ná gbogbo àgbàrá ní ọjà máa ń díjà lágbòrò lálùgbò èyí okùn lálùgbò lálùgbò ọyẹ gbowó lórí bọ́ọ̀lù. ẹ wò bẹ́ẹ̀ bá yẹ ìyá wèrè ní àgbàdo rẹ bẹ́ẹ̀ bá yẹ wèrè ní àgbàdo rẹ. wọ́n mọ̀ mi wọ́n mọ̀ mi náà wọ́n mọ̀ mi. bàbá ikú màmá yín dọ̀gba. kí ló wú wọ́n mọ̀ mi. bàbá ikú màmá yín dọ̀gba. kí ìgbà tó ń bọ̀ kí ìgbà tó ń bọ̀ wọ́n sì ní o kí ìgbà tó ń bọ̀. bàbá mi bá yín sọ ẹ̀ wọ́n sọ ọyọ gánà sọ pé káyọ gbowó lórí bọ́ọ̀lù ẹbí ọmọ fún ọ ẹbẹ ń wá wàhálà ni ọmọ lọmọ kò ní. ẹbẹ ìgbádùn ni ara kan mi ló wí bàbá ẹ wọlé o alálùpùpù ẹ wọlé ẹ ká lọ. ẹ wo ẹ wẹ ní sùúrù ẹ wà ní ẹjẹ o. padà èrè èrè bọ̀ níwà tó gbà ẹbí ọmọ hello hello mi ìrọ̀pọ̀ agbádùn ayé mi ìrọ̀pọ̀ agbádùn ayé mo dájọ fún yín ẹ kẹjọ mi fún mi tẹ̀yin òkò ti yín ni tẹ̀yin òkò ti yín ni tẹ̀yin òkò ti yín ni kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹ ní sùúrù ni o kí ló wà lára yín kí ló wà lára yín ẹbí ọmọ fún yín ẹbí ọmọ fún yín hello hello máa gbọ́ owó mi èrò gbọ́gbọ́dù sábà fọ́ọ̀nù mọ́bílẹ́tì sábà fọ́ọ̀nù mọ́bílẹ́tì. ṣé ẹ mọ tẹ̀sí. ẹ tọ́wọ́ náà mọ tọ̀sí. ẹ ẹ kọ́ ẹ̀ dẹ̀ ń dra ìsì. ẹ tọ́wọ́ mọ tọ̀sí. ẹ ní tọ́wọ́ náà tọ́wọ́ náà tọ́wọ́ tọ́wọ́ tọ̀sí. tọ́wọ́ tọ̀sí. tọ́wọ́ tọ̀sí. ayé òye yín o. ẹbí ọmọ fún ọ. ẹlẹgbẹ́ kele ẹlẹgbẹ́ kele ẹlẹgbẹ́ kele ẹ ẹ sọ ara yín bàbá ẹ gbé mi dé lálùpọ̀ tí mo ń lọ mo sọ pé lálùpọ̀ mo ń lọ ẹ ọ̀rẹ́ mi náà wà á bọ́ lọ. lọ lálùpọ̀ mọ́. wọ́n bí yín dáa àbẹ́ ìgbàdùn. ṣé wọ́n nìkan lọ wà ní. ọlọ́ọ̀ ìlọ́mọ gbà yín wá kọ́ ṣé wọ́n bá mi lọ́wọ́ yín pọ̀ tá ni ṣé lórí yín ni. mo ní sẹ́wọ̀n nìkan lọ wà ní. ẹ wò àti màbá wò àǹtí àwọn ẹlẹ́rà mọ̀ bá o. aláyé ẹ máa wọ̀rọ̀ mi lọ. sẹsẹ ìgbádùn ṣá ẹ wò mọ̀ bá o apájọ ló sùn àti apá torí torí mọ̀ bá o mọ̀ bá o ẹ wò. nígbèsí ayé ẹ kí ni ó ṣẹlẹ̀. ó gbọ́ òṣèlú ẹ̀ mọ́. ẹ̀yin gan lẹ́kẹ̀ẹ́kọ̀ wèrè ara yín wẹ̀ sẹ́gbẹ̀ntẹ́ sẹ́gbẹ̀ntẹ́ ló fi ń dábìlà ṣèkàdá fún ọ. gbóná àwọn onígbà kàdá. tó o ta sọkún lórí wáyà. mo rò pé ẹ gbọ́ fúnla alága garaji ayé rẹ mọ ah, bàjẹ́ o. wàlẹ́ wọn ń nà ọjà kutu. tala sọ bẹ́ẹ̀ fún yín ikùn ní ti bẹ̀rẹ̀ ìnà yín. ẹni sí mọ̀ máa ń yẹrẹ ni. ẹbí ìfẹ́ ni wẹ́rẹ́ ah, ah, ẹ jọ wẹ́rẹ́. ṣé o ṣe yú yí o. ojú àwọn òwe wà á tọ́ kú ayé tó kú pa. wà á ẹni àti ta àbọ̀dé rẹ àbí wẹ́rẹ́ lẹ́nu àbọ̀dé ẹ̀ ti yí o máa yẹ àbọ̀dé ẹ̀ yí àbọ̀dé ẹ̀ yí bàbá ó ẹ lọ bá pe ìyàwó gáràjì ọ̀dọ̀ mi ẹ lọ bá pe ìyàwó lẹ́jú yín lọ́rọ̀ ẹ̀sẹ̀ lẹ́jú yín bẹ́lẹ̀ láyé bẹ́lẹ̀ láyé ayé yìí máa fẹ́lẹ̀ o fẹ́lẹ̀ ah! láyé. ṣé wàá rí i pé ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ẹ̀rá yìí mi lóde àṣé gbogbo ẹ tí inú rẹ̀ bá le kọ́mọ wulẹ̀ ṣiṣẹ́ mú iṣẹ́ oṣẹ́ ni ọmọ ṣe ẹ bí tágídí inú bá mi dé. Eh? èmi inú mi ló lè rìn pa yẹn rí ẹni ọjọ́ rẹ bá ṣe ẹni ọjọ́ kú rẹ kọ̀la ọlọ́mọdé abájà ẹ lẹ́sùn pé ẹ ẹ ẹ pé èèyàn wájú ọkàn tó bá ṣe pé mo ti ní sùúrù fún gbèsè ayé mi tí ń lágídí ọkàn sèmi náà wà wà láhàámọ́ báyìí gbogbo ẹ̀yin dírẹ́fà tẹ̀wọ̀n akọ̀láyé ẹ̀yà máa rọra pẹ̀lú pásẹ́ńjà yín ẹ̀bùn bínú gbèmídé báyìí inú burúkú ògùn òsì. Ah! ọ̀rọ̀ pọ̀ o nínú ìwé kọ́bọ̀. oníkálukú àbí tiẹ̀ lára ọ̀rọ̀ pọ̀ ha ha ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ohun tójú ti rí ẹnu kò lè ròyìn. rajà ọ̀rọ̀pọ̀ ni mo wé pamọ́. I swear to God, I swear to God. ọ̀rọ̀pọ̀ ojú bá fara balẹ̀ dandan árímú. ayé lọ àǹbáyí bíríbíríbírí òbírí ọ̀rọ̀ ayé ni àtòrí ibikíbi ló lè fi sí òye. làákàyè ẹ̀dá ẹ̀sùn mọ́ bí ẹ wá kọ́gbọ́n o má gbọ́ dànù mi ò kọ́ dànù má gbọ́ dànù mi ò kọ́ dànù ẹni mọ̀ yìí ò mọ̀ yìí o ẹni mọ̀ yìí mọ̀ yìí Elédùmarè á máa kọ́ gbogbo àmọ́ ọ́ ṣe ẹ máa bá mi ká lọ́rọ́ kan ha ha ọ̀rọ̀ pọ̀ ní.